Now, my view concerning another man of God, Prophet Dr. Shagun Adebayo, he said Holy Spirit told him that there is a pastor, there is a prophet, that is Prophet Dr. M.K. Tibetan, that he has put a lot of people in bondage and God said he should go and set those people free. guys, if you look at the, if you watch the clips of the video now, look at the clips. mo ní mò ń bọ̀ látẹ̀ pè mí mo fẹ́ sọ lẹ́nìí mi ò sọ fún wọn wọ́n máa gbọ́ lẹ́nìí mo ń bọ̀ látẹ̀ pè mí àwa dóṣù mo kàn mú olúwa ní mú fóònù ẹ mo ṣe mú fóònù báyìí mi ò mọ nǹkan tí mo tẹ̀ programu tibẹ̀ tán mo tẹ̀ mo níta lélẹ̀ ó ní mo fẹ́ rán ẹ sí ṣe bí ọ̀dẹ̀ ṣe bí ọ̀dẹ̀ ṣe bí òmùgọ̀ ó ti dè àwọn kan pẹ̀lú agbára òkùnkùn mo fẹ́ tọwọ́ rẹ tú wọn sílẹ̀ ògo ni wọ́n ọ̀pọ̀ àwọn tó dé yìí ẹni ògo ni wọ́n. mo ní mi ò mà dírẹ́sì àwa dé Ifẹ̀ junction dírẹ́fà mi ń ra àkàrà àkàrà eh, òṣù wọ́n á ní kó tó ra àkàrà mo ní wá bá mi wá nọ́mbà ẹni tó ń sọ̀rọ̀ yìí jáde ẹni tó ń sọ pé mo ní nọ́mbà ẹ̀ mo ní nọ́mbà ẹ̀ mo ní mo ti mọ̀ rí bẹ́ẹ̀ tí mi ò ah, mo fẹ́ mọ̀ ìyẹn ò mọ nǹkan tó lọ́wọ́ bèbè sọ ló dẹ̀ ṣe kí nìyẹn ló bá mú nọ́mbà jáde inú mọ́tò mo ti pè é adégbọ̀ngàn ni mo pè é ẹ pẹ̀lẹ́ sá o ẹ kú ọjọ́ mẹ́ta o ṣé ẹ mọ ìyá tẹ́ni olómọ ìyá tẹ́ni tó ń ta oúnjẹ níyànà pàjá tó máa ń tó jẹ fún sáúlà mo ní ẹ ṣebí ẹ̀yin lẹ wà ní rájí ọba nígbà kan ó ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bàbá mi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. mo lẹ́ ṣe gan mo ní iṣẹ́ lè mọ̀ mí ṣá ó ní tá a bá ríra face to face. kí n dẹ̀ tó pè bá ṣe nọ́mbà ẹ̀ olúwa. tó bá jẹ́ wòlíì ọlọ́run lóòótọ́ jẹ́ kí n mọ̀ ọlọ́run bá sọ̀rọ̀ gbà ló wá máa sọ adébáyọ̀ olúwa ló dìgbà tó bá débẹ̀ wàá fi mọ̀ pé kò rò fún mi. ọjọ́ tí mo débẹ̀ sá wọ́n ń ṣe ìsìn Wednesday mo sílẹ̀ nílẹ̀ kì í ṣe bí ọmọ skul wọ́n ń pín ọsàn nígbà tí wọ́n bọ́ sọ̀dọ̀dọ̀ mi mo gbà olúwa ọsàn tí wọ́n pín ṣé kò sí nǹkan kan olúwa ní kò sóhun tí ó ṣe ọ ìbé mi mo rẹ wá sí mo ló di àwọn èèyàn fẹ́ tọwọ́ rẹ̀ tu wọn ni mo fẹ́ tọwọ́ rẹ̀ tu wọn ni o àwọn tó sì dé pé ẹni ògo ni wọ́n. nígbà òyà ni ọsàn yẹn ni ẹ máa mú olúwa ṣé kí n mú oní kí ló ń bẹ̀rù fò mú n bá bo oníkálukú wọn bo náà bo bo bo ó ní oyè ewúro tó bá ti tó bá ti bá bẹ̀ òun ló máa fi ka sáàmù ó ngbà ngbà tí ó mo wá mú tí mo mọ̀ sọ oyè ewúro ni. 24 psalm 24. four tí olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ ó ní ta ni ó gorí òkè olúwa lọ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà olúwa ní dúró kò lọ́wọ́ mímọ́ kò ní àyà funfun. now that is what he told everybody and he said he went there all sort of things that that very day was a Wednesday service Shiloh service and that God told him that this person is not holy, is not righteous, that they told him to read Psalm 24 there about that this man is not holy. No problem. Now, if Holy Spirit told you to go and meet a man, how come you later went back there and told them and was you are now praising that man after you left there? Is it same Holy Spirit that told you to come back for the prediction, the launch of his prediction book in 2021. Look at the video again. Thank you very much, Daddy. Olúwa ìwọ ni yóò ṣẹ́gun. Jésù ìwọ ni yóò ṣẹ́gun. All the way from Christ Apostolic Church. Bring it out a little bit. Daddy, we're happy to have you this afternoon here for this book launch, Revelation 2021, and Simon Made Easy by Prophet Dr. MKO Tibetan. Thank you. Praise the Lord. Please. Um, mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ní mo sì gbé Ọlọ́run ga. Um, a ní àwọn wòlíì ní Nàìjíríà ní gbogbo àgbáyé nàìjíríà ló kírètì jù kí wá ń ṣe nàìjíríà ilẹ̀ yorùbá yìí ló kírètì jù ní gbogbo àgbáyé ọlọ́run yọ̀ǹda ògo tó pọ̀ fún wa bẹ̀ta ò mọyì ẹ̀ tá a bá wo ìgbé ayé bàbá wa mọ́sọ̀rí mọ́ládé. kìnìún ńlá kan ló yàtọ̀ kìnìún tó yàtọ̀ ni àpọ́sù ayọ̀ babalọ́lá kìnìún tó yàtọ̀ ni wọ́n pe bàbá wa kan bàbá máa prophet máa àwọn ló ní orí òkè ìpàdé òkun àtọ̀sà tẹ́lẹ̀ wọ́n ti sọ bẹ̀rẹ̀ èkó atlantic ocean sí i ó wá gbé ọlọ́run ga 1967 ni bàbá wa ọ̀ṣọ́fà wá sí ìlú ọ̀wọ̀ ní gáréèjì ọ̀wọ̀ ìgbà yẹn mo wà bí ọmọ ọdún mẹ́sàn-án wọ́n wá ṣe kùsẹ́ẹ̀dì nínú gáréèjì yẹn ẹni tó bá mọ ìlú ọ̀wọ̀ dáadáa gáréèjì yẹn kọjú sí pálásì ọba that is first time tí ma kọ́kọ́ rí bàbá ọ̀ṣọ́fà nìyẹn nǹkan kan wá ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn inú bí mi torí mo èjì àwọn tó bá ń wọ white praise the lord mo yẹ ti àwọn tó bá ń wọ white ọmọ wòlíì mi o inú bí mi bí mo ṣe kéré tó yẹn mo tún jẹ́ ọmọ ọba adésọjí adérẹ̀mí ní ìlú Ifẹ̀ mo ní kan páàkì gbogbo ohun tó wá ṣe inú gáréjì àbúrò mi yẹn wá bá mi mo fẹ́ sẹ́rìn láti. onílé gbogbooro ní Sùúrùlérè wá sẹ́gbẹ́dá torí àkàrà wẹ́ẹ̀dì àkàrà wẹ́ẹ̀dì tí ó pé ọ̀pá mẹ́ta tó bá sọ pé olórí burúkú nọmba one but today God bless me mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àbúrò mi wá sọ fún mi pé òun mọ wòlíì kan mo ní fi nílẹ̀ ẹ̀dùn lọ́sọ̀dọ̀ wòlíì kò sí nǹkan tí wòlíì yẹn fẹ́ sọ Dubai Dubai Dubai Dubai. ẹ onímọ̀ tí ẹ sì lọ ná má sọ pé ọ́fíìsì tiẹ̀ ló tóbi tí ẹ wọnú ọ́fíìsì ẹ̀yàn kan ọjọ́ kan wá débẹ̀ ó wá jẹ́ ní ilé gbàgbé ibẹ̀ yẹn eré àgbẹ̀ winners chapel ní ọgọ́nàdé rájí ọba mo rí wọn wọ́n wà nù dry fasting èmi ò rí ibi tí sẹ̀lẹ̀ ti ń gba dry fasting rí ọjọ́ yẹn wọ́n kí mi dáadáa wọ́n mú àánú àwẹ̀ mo máa ń wò wọ́n gbogbo nǹkan tí mo bá àbúrò mi sọ mo dẹ̀ tún ba lẹ́nu wọn wọ́n ní ẹ má bínú ẹ lọ ṣe báyìí ẹ lọ ṣe báyìí ẹ lọ ṣe báyìí ẹ lọ ṣe báyìí mo máa ń sọ fún àbúrò ẹ gbogbo sétí pé ó ṣe jẹ́ pé ẹ̀yin sẹ̀lẹ̀ yìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ló máa ń ṣe àbúrò mi yẹn ní ṣe gbọ́ ọ ó ní bọ̀dá ẹ má yẹ ẹni tó di tí bá a ṣe kúrò ń bẹ̀ báyìí àbúrò mi yẹn kówó jáde lápò ó ń tẹ̀lé lẹ́yìn alọ̀yàmọ̀ pàjá ó ń wò ó èmi tí mo ní problem ọ̀rọ̀ ayé mi ò ká mi lára àbúrò mi gan ló wá gbé ọ̀rọ̀ yẹn rù àbúrò mi yẹn náwó àkàrà gan mo ti pa àkàrà tì mi ò ní ìdí àkàrà mọ́ a dẹ̀ ṣe kinní yẹn láàrin ọjọ́ mẹ́ta tá a ṣe kinní yẹn life will come to better change glorious. so bẹ́ẹ̀ lẹ ṣe eré mi nínú àwọn ọ̀tà tó dáa jù ní gbogbo CAC World Brother mi nọmba one àwọn náà ṣe ń bọ̀ wá sí chọ́ọ̀chì mo dúpẹ́ lẹ́nu mi ò lọ skúlù mi ò kàwé o pẹ̀lú gbogbo àwọn pásítọ̀ tó yé mi ká pòfẹ́sọ̀ ni wọn igbákejì Kúmúyì ó jẹ́ kan náà àwọn pásítọ̀ mi mo dúpẹ́ lọ́wọ́ lẹ́nu mo wá ń wá wọn láti ìgbà yẹn mi ò rí wọn mo wá wọn wá wọn wá wọn wá wọn wá wọn wá wọn á ah! inú mi ò dùn nínú òṣèré wọn ó wá ní lọ́jọ́ kan mo wá wà lórí òkè orí òkè ìdó àjìnà rí ní Èkìtì state ọ̀rẹ́ mi kọ́kọ́ gbé fóònù ẹ̀ wá mi ó ní ẹsikẹ́sà ah, ẹ wá wo nǹkan tí bàbá yìí sọ wọ́n ní jẹ́mi wo ó wá jẹ́mi tí mò ń wá. Ah! orí mi bá wú mo ní má sọ̀kalẹ̀ lórí òkè ilé ni it was nine o'clock lálẹ́ mo ní mò ń bọ̀ wá sẹ́kọ̀ọ́ mo wá wá sẹ́kọ̀ọ́ mo gbéra ní nine o'clock yẹn mo dẹ́kọ̀ọ́ ní one thirty lóru wá bẹ̀ sí ń wá gbogbo ibi tí wọ́n wà pẹ̀lú tó ń ṣe mí láà tó máa ń dùn mí ni wípé ẹ jọ mo fẹ́ ka pákéjì àwọn bàbá wa yìí fíṣàn yìí kọjá ibi tá yìí ẹ má bínú mi ò expect ohun tí mo bá mi gbogbo sẹ̀lẹ̀ ló yẹ kó pé síbi problem tá a dẹ̀ ní ní christendom ní nàìjíríà a ò nífẹ̀ẹ́ kò sí ìfẹ́ èèyàn burúkú dẹ̀ pọ̀ nínú kristẹni kò síbi tẹ́mi ò ti lè sọ̀rọ̀ o èèyàn burúkú pọ̀ ènìyàn tí ọlọ́run lè máa tẹnu rẹ̀ sọ̀rọ̀ tó sì rí bẹ́ẹ̀. ó yẹ ká gbé ọlọ́run yẹn ga nínú ayé ẹ̀ mo dẹ̀ fẹ́ bẹ̀ yín next year a ò ní ṣe báyìí èmi ti ṣí ìwé yìí ní ọjọ́ Wednesday àbí mo tún ṣí bẹ̀tù máa tún tún ṣí mo ṣí hundred thousand dábì ọlọ́run àtúbọ̀ máa gbé yín ga mo fẹ́ràn yín lọ́pọ̀lọpọ̀ mo fẹ́ràn yín gan-an ó yẹ kí n travel lẹ́nu torí tí mo pa travel yẹn jì mo fẹ́ràn yín gan ṣùgbọ́n kí nìkan mo tún fẹ́ kẹ́ ẹ ṣe mo fẹ́ kẹ́ ẹ ní prayer warrior tó máa máa pray fún yín ẹ nídìí ẹ̀sà in this ministry àtọ́jọ́ tí mo ti mọ̀ yín tí mo ti rí yín báyìí mo ti bẹ̀ sí ń gbàdúrà fún yín ẹ jọ sà fíṣàn yìí kọjá bíbá níbi tá a wà yìí mo ti sọ àwọn kankan fún yín lọ́jọ́ Wednesday èmi náà máa ń pa màá ń sẹ̀ sí ìpè yín màá bẹ ọlọ́run ọlọ́run á fún mi ní oore ọ̀fẹ́ fíṣọ̀ yìí kọjá because ìwé ìgò ò tí ì jáde ọ̀rọ̀ inú ẹ̀ ti ṣe kíni ó ti ṣẹ. hallelujah. mo bá àwọn ọ̀rọ̀ tó ti ṣe mo rí wọn lórí social media ní mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún covid nineteen ó tú àṣírí àwọn ìránṣẹ́ ọlọ́run lórílẹ̀‐èdè yìí báyọ̀ ti ṣe pọ̀ tó kò sí ànájú tó ní solution fún covid nineteen ó sì yẹ ká wà ṣé à ń pera wa ní general overseer a máa fúnra wa ní oyè oyè irọ́ oyè ògbóni oyè awo ẹ jẹ́ ká sọ òtítọ́ bí CAC ṣe wà yẹn gbogbo àwọn ìránṣẹ́ náà tó wà bẹ́ẹ̀ wọ́n ti wọnú ẹgbẹ́ ògbóni wọ́n dẹ̀ kú báyìí lọ́wọ́lọ́wọ́ àwọn tó ṣẹ̀ wọbẹ̀ tọ́ṣẹ̀ tọ́ṣẹ̀ ti jẹ tí ò tí kó oṣù kan àwọn bíi fifteen ti kú nu wọn. ẹ jọ sà bàbá ẹ ò ní dìdàkudà èmi ò fẹ́ owó mi ò wowó èmi ni mo sọ fún ọdún bàkú pé lọ sọ fún Tinubu pé ìyá tó gbójúlé máa kú ó máa ṣàìsàn lójú ikú ṣùgbọ́n kò ní bọ́ ọlọ́run wọ̀n ní ẹni o mo tún sọ fún nírísẹ́mì yìí má ṣe má lọ fún twenty twenty three o máa ṣẹ̀ sí o máa kú tó o bá ṣọ́ra ò ní rí twenty twenty three mo sọ fún wọn wọ́n wá gbé wọ́n wá gbé wọ́n ní ẹ ìgbà tó bẹ̀rẹ̀ àìsàn tí ìyá ẹ̀ kú ọdún bàbá wá gbé mi wọ́n ní ẹ wọ́n fẹ́ fà mí ní owó kí ni mo fẹ́ ọlọ́run tó pè mí kò fún kò ní kí n máa gbowó gbà tó pè mí mi ò gbowó lọ́wọ́ anybody kọ́ church ọmọ mi wà ń bí second born mi wà ń bí mi ò gbowó lọ́wọ́ ẹnì kankan kọ́ church ọdún kan mo lè fi kọ́ church. ọjọ́ tí bàbá ń pìdí ti church yìí lórí social media pé ọlọ́run sọ fáwọn wípé àwọn máa mo ń fọ́lọ́ gbogbo program yìí pé láàárín ọdún yẹn pé àwọn máa kọ́ church yìí wọ́n sọ ní bóyá February sáà december ò dẹ̀ kò pé mo débì mo lanu ẹ̀tà á máa parọ́ fáwọn èèyàn a máa máa tún àwọn èèyàn jẹ i'm sorry lo both federal government àti politician àti president ìbọn kan ni mo jẹ wọ́n bá a sọ àákú bá a sọ àákú ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ráyà kí làṣẹ́mi ní csc àwọn abíára lórí òkè ìlú àjìnàrí àti lórí òkè òlù ọ̀wá ṣùgbọ́n èmi náà rèé abíára òun kọ́ àwọn ọmọ ẹ̀ àwòsùnkún ni gbogbo wọn ẹ̀sìn wọn dọjú alẹ́ ẹ máa ríran wo nàìjíríà ṣùgbọ́n èmi mọ̀ pé yorùbá iṣẹ́ kò ní parẹ́ bàbá ọlọ́run máa máa bless yín inú mi dùn sí yín o inú mi dùn gan tó bá jẹ́ pé mo jẹ́ lọ ní àwọn ọlọ́run àà. Baba, èmi ò mọ owó kan lèèyàn lè ná ṣùgbọ́n ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé bàbá ẹ finú kan tẹ̀lé wọn ẹ má finú méjì ẹ má ṣe báyìí jòlìjẹsọ two ways àgbàtọ̀ èmi ò ń gbàdúrà èèyàn púpọ̀ kérò kún bíbélì wípé ó ní ọ̀pọ̀ lápè ó ní díẹ̀ la máa ṣe kí ni la máa rí ènìyàn kan wòlíì kan ọlọ́run sẹ́nìyàn kan láyé láti mú dọ́rùn bẹ̀tù ó wá èèyàn ten million population ó dẹ̀ ti bẹ̀ ti sọ ọ̀run nù lórúkọ Jésù gbogbo àwa tá a wà ní a ò ní sọ God bless Look at everything just check listen to everything that he said in that video that Prophet Marcus Tibetan in the whole world he be praying for him he has done a great thing you know they are a great pastor that is not a fake pastor it's not the it's the same Holy Spirit that told him that he should be lying if truly if truly the man is a fake man if He cannot tell the man that he's a fake man. Why can't he keep his mouth shut instead of him lying? Then also in that clips that very day that they launched the prediction book 2021, he said that all the authors in CAC that they are all occultic, that they, they, they belong to secret societies, that they, they are, or uh, their authors has been developed that is the only one in CAC that has the best altar. Àwo ẹ sọ òtítọ́ bí CAC ṣe wà yẹn gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run wà bẹ́ẹ̀ wọ́n ti wọnú ẹgbẹ́ ògbóni wọ́n dẹ̀ kú báyìí lọ́wọ́lọ́wọ́ àwọn tó ṣẹ̀ wọbẹ̀ tọ́ṣẹ̀ tọ́ṣẹ̀ fi jẹ tí ò tí kó oṣù kan àwọn bíi fifteen ti kú nu wọn. I'm not a member of CAC, but I'm a Christian. Is it possible for all the churches, for all the CACs in the whole world, and a single person will tell you that is the only righteous person, is the only one. Now, I'm not supporting Prophet Marcus Tibetan in any form, probably uh, whether he said that you are supporting or not. But what I'm saying is that whenever we are watching video, we always need to check, we need to listen and get it very well It's not the topic. Because most of the people will give you a topic in order to mislead you. He said, yes, as Abe put it, he said, yes, we help Prophet Marcus Tibetan. Then, this man that said that he has the best order in CAC. What of other people? Is the only righteous one, which is not what to me is not supposed to be. Isaiah chapter 33, verse 1. ó ní ègbé ni fún abanijẹ́ tí a kò ṣe kí ni o tí a kò bàjẹ́ ìjọ tó bá dẹ́kun àti banijẹ́ òun lá bàjẹ́ kanlẹ̀. now if you look at it Asabe now is with Prophet Dr. Segun Adebayo and both of them are now what trying to tarnish the image of Prophet MKO Tibetan. These people, when I got to know from one of the videos that posted that is posted by Black Africa which I watch online, it was stated there that that very day that Prophet Dr. Uh, Segun Adebayo came to Tibet, huh? because he said Holy Spirit said he should come. Is it that same Holy Spirit that told him to ask Prophet Dr. Marcus Tibetan that, please, so the way Asabi is interviewing you, I want Asabi also to be interviewing me. I also want to be known the way you are known all over the world. Is it same Holy Spirit that told him The Holy Spirit had told him that uh, Marcus put people in bondage, he tied people down. Is this that same Holy Spirit that said he should speak about it, that he should poke the man that is interviewing uh, as a uh, as a pro interviewing Marcus? Now, you got there, you said the man should also help you the way that he should give you publicity. Then he told you that go and meet Asabe. Fahmi Tasabeah that he, he has known him for more than 10 years, that he can also interview you. And since then, that is when Tasabeah has been doing interview for you and has been posting your videos before you even have your own channel. Tasabeah has been helping you. And both of you are now together. So, you met Tasabeah with Prophet Marcus Tibetan. There must be certain thing you told him before you tell before he left the church So automatically, you going there is not Holy Spirit that says you should go there. It was the publicity that you are looking for. That is why you said they should also help you. But you are now trying to like change the story. You are trying to change the narration now. Kò ribe. kó rí If things happen, ẹ jẹ́ let sleeping dog lie i'm only saying this so that all the warring parties all the parties gbogbo ibi tí kùn sínú wà everybody they should sit their sword ẹ jẹ́ kán ti dà wọn kó oníkálukú ti dà wọn bọ̀nú àkọ́ and i want us to understand this thing níbi tí erin méjì bá ti ń jà àwọn ewéko ibẹ̀ ló máa forí ko kókó ibẹ̀ ló máa forí ko so if people are not very careful because i see a lot of people dey comment i see a lot of people they are saying all sorts of things I'm not saying anyone is holy. I'm not saying anyone is righteous. But when they are together, when Asabe was with Tibetan, things are going on smoothly. Why didn't he come out then and say that as a, a prophet Marcus is a bad person? Why didn't prophet uh, what Ishegun Adebayo also say that okay uh, this man is a bad person? Why is it now coming now after Asabi has left and Asabi also like move with his people. Now, from the video, you see that the sandman was telling him that pronounce the name very well, let the whole world hear. So it means that they are on a mission. They are on a different mission. They just want to use the Babalawo. My advice to everyone now is that they didn't meet online. When they met, as a uh, uh, uh, from from stories we learn that Marcus has helped you. You got there, you have problem. That is why you went to Marcus. And the problem was resolved. You get solution to your problem. But now, Marcus has become your enemy. Then, Prophet Dr. Shegun Adebayo also is using you to gain popularity. If these people later settle in the nearest future, you will be the grass Please, may God be with every one of you. I'm not here to judge anyone, but I'm here to share my opinion, to share my view on what is going on, and to find a lasting solution to what is on ground. Because a lot of people have been using it to like trend online. God bless Nigeria. God bless Africa. God bless the whole world. And God bless the Christendom. Thank you, everybody.